بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحابته أجمعين وبعد وبالفون الله سبحانه وتعالى يكاد يكفون نبي محمد صلى الله عليه وسلم أتفون وراء ليري أتفون وصحابة تفدري مياتين تفدي أقول القيامة أيما يامين إنه الإسلام أردت تكبر الله سبحانه وتعالى أفكا ما تلي أروري lóríire wa ó fi kalẹ̀ láyé àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ibi ìtẹ̀lé tọ́lọ́run sí lórí wa ibi ìtẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam orí mẹ́mẹ́ ìyapa àṣẹ ọlọ́run ìyapa ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam aburú ní mẹ́mẹ́ lọ́mọdéjìmí àti yanra burú alimahaba nínú ìbáàdà ni nínú ìjọsìn ni tó jẹ́ pé ọlọ́run subhanahu wa ta'ala ìtọ́jẹ́ ti ìbáadà torí alimahaba náà mahabatul ìbáadà náà ń bẹ ìtọ́sí jẹ́ tọ̀bírí náà ń bẹ tọ́lọ́run balẹ̀kẹ́lá dá mímí àti níbi ìfẹ́ ẹ̀rí alimahaba ìpìlẹ̀ ẹ̀sìn ni tó bá pé ẹ̀sìn ìgbàgbọ́ èèyàn ó pè tádìkù bá ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ìgbàgbọ́ èèyàn ó dínkù. bákan náà alimahaba tá à ń sọ fún wa lọ́jọ́ pé alimutadammina almustelzama bidhilli wal khudu èyí tó yẹ pé èèyàn gan máa rí orí pa pé lágbájá yìí ìfẹ́ tó ní sọba dáa pẹ̀lú rẹ̀ rí ńlẹ̀ ni pẹ̀lú ìsìnkúpẹ́ fúru fọlọ́n ni subhanahu wa ta'ala bákan náà téèyàn sì rí bẹ́ẹ̀ pé a èèyàn fi ń ṣe títóbi fọlọ́n ọba àlékè ọlá ni ẹ wá rí alimahabba tó jẹ́ pé àwọn ọ̀sẹ̀ bọ́ àti wọ́n ṣe déédéé rẹ̀ wọ́n ṣàfijọ́ ara wọn ìfẹ́ tí wọ́n ní sọ́lọ́hún àti tí wọ́n ní sí ìfẹ́ tó yẹ kí wọ́n ní sọ́lọ́hún wọ́n wá mú wọ́n wá ní sí àwọn tí ò tó àlà àwọn tí wọn ò tí wọn ò lè ṣèyàn súta tí wọn ò sì lè ṣèyàn láǹfààní àwọn ọ̀sẹ̀bọ wọ́n ṣe dídọ́gba rẹ̀ láàrin Allah subhanahu wa ta'ala àtòsá wọn ọlọ́ni wà mí náà nàásì máa ń yẹ tákìlù mi dùn ní láàyè àndáàdà yuhibbunahum ka hubbillah subhanallah yuhibbunahum ka hubbillah ọlọ́run ní bẹ nínú àwọn èèyàn tó jẹ́ wípé in tí ò tọ́lọ́hun ni wọ́n ń sìn wọ́n wá ń fẹ́ràn àwọn nǹkan yẹn gbẹ́ bí ìfẹ́ tí wọ́n ní sọlọ́hun ẹgbẹ́ àdáàtú tashbihi nù yuhibbunahum ka hubbillah yẹn ni pé wọ́n ṣe dọ́gbandọ́gba láàrin ìfẹ́ yẹn walladhina amanu ashaddu hubban lillah ṣùgbọ́n àwọn olùgbàgbọ́ òdodo ìfẹ́ tí wọ́n ní sọ́ba tó dá wọn ọ̀pọ̀ ju gbogbo nǹkan gbogbo nǹkan tí wọ́n tún lé nífẹ̀ẹ́ lọ gbogbo nǹkan tí wọ́n tún máa nífẹ̀ẹ́ èyí tí wọ́n ní sọ́lọ́hún ọ̀pọ̀ jùlọ ìdẹ̀ni irú ìfẹ́ tá à ń sọ nìyẹn tó jẹ́ pé ọlọ́run subhanahu wa ta'ala nìkan la gbọ́dọ̀ sí kíni o la gbọ́dọ̀ ní sí. bó ṣe wulẹ̀ ká fẹ́ràn nǹkan tó a gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ ju ọba tó dání lọ. ìṣe bẹ́ẹ̀ èèyàn dẹ̀lẹ́bọ̀. ẹ wá rí mahabbatun tabi'iyya ń tọ́jà dàmọ́tọ́lọ́ ń dá mímì àti yín. ó lè ṣẹlẹ̀ ká mọ̀ wò wípé wọ́n ti láàgbọ̀dọ̀ nífẹ̀ẹ́ nǹkan mi. ẹ ẹni tí ń pariwo ibi ń pa mí ebi ń pa mí kí ló fẹ́ ṣe nínú àwọn èèyàn tó jẹ́ wípé wọn ni a ò fẹ́ràn oúnjẹ pọ̀ jù fẹ́ràn oúnjẹ pọ̀ jù ìfẹ́ràn oúnjẹ pọ pọ̀ jù tó ni. eléyìí ọ̀sọ́dẹ́lẹ́bọ bàbá natural ni kí bàbá ó fẹ́ràn àwa o níbòmíì kọjá yìí pé <laughs> bàbá kọjá pé kò kí ni o kò eléyìí èyí tó wọ́pọ̀ ò ní kí òbí ọ fẹ́ràn ọmọ yálà bàbá àbí ìyá èyí tó sì wọ́pọ̀ náà ní kọ́mọ náà fẹ́ràn òbí ẹ̀ ìdàkejì rẹ̀ tá a bá rí òkèrè èyí tó wọ́pọ̀ ní kọ́rẹ̀ èèyàn méjì tí ń ṣọ̀rẹ́ wọ́n fẹ́ràn ara wọn ni wọ́n nífẹ̀ẹ́ síra wọn ni ńlójú wọn ọmọ ní ìjọ́rẹ̀ wọn fi ń jẹ́ ọ̀rẹ́ ntẹ́lẹ̀ yìí ṣe bó ṣe wulẹ̀ kọjá lèébù ọtẹ kejì lọ́rùn ní kejì ṣe tó ṣe wulẹ̀ kọjá lèébù ọtí alákọ̀ọ́kọ́ lọ́rùn wọ́n fẹ́ràn ara wọn kódà ọ̀rẹ́ méjì tó bá tún fẹ́ràn ara wọn ìtọ́lọ́ pé orí rẹ̀ náà ní wọn ní àti lára wọn lórí nítorí nínú ìbáàdà wọ́n fẹ́ràn ara wọn nínú àwọn tí ó wà lábẹ́ la lọ́jọ́ tí ò ní sí ojú kankan àfojú Allah subhanahu wa ta'ala idan ajẹ́ pé natural ò ní kí èèyàn fẹ́ràn èèyàn ṣùgbọ́n gbogbo òfẹ́ràn tá a bá fẹ́ fẹ́ràn a gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ ní ìfẹ́ràn ká máa sìn ó pé a lágbájá yìí <laughs> wàláhì ìwọ ni máa bọ̀ a subhanallah ìfẹ́ràn náà wà nù. No ó sì ó ṣe dáadáa fún ọ ṣe dáadáa tọmọnìyàn bó ṣe wulẹ̀ kí ọmọnìyàn ó ṣe dáadáa fún ọ tó tọ́wá lè tó dáadáa tọ́lọ́run ṣe fún ọ nípa àpọ́dà ọ̀sáyé. ìdàn ajẹ́ pé a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ sọ́bótò ẹ̀yin ní máa bọ̀ ẹ̀yin ní máa sìn nítorí kò fẹ́ràn rẹ̀ nítorí kò ṣe dáadáa fún ọ ẹni tó wá ṣe dáadáa fún ọ tó ń jẹ́ ọmọ àṣẹ̀mí nǹkan ẹni tó sọ kó ṣe dáadáa fún ọ lónìí nítorí bí ìjọba nìyẹn ni tó bá ti ń tí ọ̀dà fún ọ lọ́la ńkọ́ tí a bá sì kó gbogbo àlámọ̀rí wa sọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ojoojúmọ́ ni ó máa ṣe dáadáa fún wa látàrí bẹ́ẹ̀ yín èèyàn máa yá mi ẹ jẹ́ ọlọ́run subhanahu wa ta'ala ká sì ṣàfọ̀mọ́ àfẹ́ tá ká sì fún nìkan nínú ẹ̀kún tá a máa ń rí lára ọmọnìyàn pé á lágbájá yìí ó nífẹ̀ẹ́ ọlọ́run oníkọjọ pé takudimu ma yuhibbuhu Allah minal amal ala ma tuhibbuhu nafsu minash shahawat kọjá yìí pé ntọ́nà ọba àlekẹ́ ọlá nífẹ̀ẹ́ nínú ọsẹ́ ńlọ gbé síwájú ńlọ gbé ọlá fún ju ti ẹ̀mí rẹ̀ adùn ẹ̀mí rẹ̀ fẹ́ lọ ṣàtẹ́ èèyàn bá ti ń ṣe báwọn tó yẹ pé ntọ́lọ́ ń fẹ́ ntẹ́mi èèyàn ń rò ntẹ́mi èèyàn fẹ́ èèyàn gbé sápá kan ntọ́lọ́ ń fẹ́ lèèyàn wá sí nínú àpẹẹrẹ tá a fi mọ̀ pé lágbájá yìí nífẹ̀ẹ́ ọlọ́run subhanahu wa ta'ala اتباع الرسول بفعل أوامره واجتناب نواهيه وتمسك بسنته كما تلاسي النبي كما تلي àṣẹ النبي صلى الله عليه وسلم níbi ń tọ́lọ́lọ́ ń pa wá láṣẹ rẹ̀ ká jìnnà sí ntọ́lọ́n ló wọn fẹ́ ká gbá súnà ànábì mu sallallahu alayhi wa sallam eléyìí nínú tá a fi mọ́ ọkọ̀ lágbájá yìí ó nífẹ̀ẹ́ ta ni ó nífẹ̀ẹ́ ọlọ́run subhanahu wa ta'ala bákan náà àwọn okùnfà tí máa ń mú ìfẹ́ ọlọ́run tí máa ń mú dúró lọ́dọ̀ èèyàn kiraatul Qur'an kéèyàn máa ṣe tìláwà fi'lu nawafil kó máa ṣiṣẹ́ àṣegbọ́rẹ́ dawamu dhikrillahi subhanahu wa ta'ala kéèyàn jẹ́ni tí ó dùnnú mọ́ ìrántí ọlọ́run mujalasatu al-ulama as-salihin kéèyàn máa jókòó táwọn ẹni rí àwọn àfa àwọn ẹni rí àwọn àfa ẹ̀sìn tó yẹ pé ẹ̀kọ́ dáadáa lèèyàn máa kọ́ lọ́dọ̀ wọn ẹ̀kọ́ gbàgbọ́ kì í ṣe àwọn tó jókòó tì tó yẹ pé wọ́n máa sọ fún wọn pé ah wọ́n ti fa yàrá ni ọmọ fa yàrá yàsẹ́ o gidi kọ́ lọ́dọ̀ àwọn eléyàn o gidi kọ́ àwọn tí wọ́n mọ bàgbàgbọ́ rẹ jẹ́ tó o sì pè wọ́n tó o sì sọ pé àáfàá ni wọ́n sọdọ irú àwọn eléyìí ọ̀nà tó àwọn àáfàá ẹ̀sìn àwọn ẹni ire lórílẹ̀ àwọn ẹni ọmọ ìjókòó tí tí wọ́n máa nù yẹn tó yẹ pé èyàn ò ní gbọ́ nǹkan mìíràn lọ́dọ̀ wọn ju ọ̀rọ̀ tí ó máa yé ọlọ́run ọba àdìkẹ́lá nínú lọ tí ó máa mọ́ ọlọ́run tí ó tún máa mú tó yẹ pé ìfẹ́ náà ìfẹ́ ọlọ́run gan sí yẹn gan yóò tún máa lágbára sí i sọ̀rọ̀ àti ẹ̀yẹ̀ bá ti ń ṣe gbogbo àwọn eléyìí èèyàn máa ṣe kíni o èèyàn di ẹni tí yóò máa nífẹ̀ẹ́ Allah subhanahu wa ta'ala yóò dẹni rẹ níwájú rẹ àbí Allah subhanahu wa ta'ala kò sí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa kò sí wa ní ẹni rẹ kó jẹ́ kí ìjọsìn rẹ kó jẹ́ ọ̀rọ̀ wà lọ́rùn láti máa ṣe Allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'a wa arina al-batila batilan warzuqna ijtinaba subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al والحمد لله رب العالمين